ó lè dé àsìkò yìí láti lè máa bá kíka síra Fathul Majid sharh kitab tawhid للإمام محمد بن عبد الوهاب رحمه الله níbi tí abátúrà yìí dé òun náà ni a wà nínú báàbù pípé tààrí kò tàmáṣú min ash-shirk pé kí wọ́n máa fi nǹkan kọ́ ara láti fi wá ìṣọ́ pé ẹ̀bọ ni ó pàtàkì fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí kí àlàyé nǹkan tó ń jẹ́ ẹ̀bọ kó yẹ yékéyéké kó má sí nǹkan tí ó lò ní ojú ń náà ló fi jẹ́ ojúṣe wa níta bá ti ń lọ lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn àpá súnà ó ń ṣàlàyé pé ẹbọ ní kéré yìí kí wọ́n yá ìyá máa jìnnà sí ọlọ́run ọba kó là wá torí pé ẹbọ kàtó ní agbára púpọ̀ jù ní. níbi tí àwa bá síra náà dé àdéhùn ìwọ́ ìfẹ́ ní anabi sọ̀lá ọ̀rẹ́ sẹ́lá ọba àwọn sọ àwọn ọ̀rọ̀ kan anabi ní ó súnmọ́ kí ẹ̀mí rẹ̀ kó gùn kó kí àwọn kankan kó yí àwọn èèyàn o ẹni pé ṣàlàyé fún wa wípé ẹni tí ọba takókó yorùbá rẹ̀ wọ́n ti ṣàlàyé léyìí kékeré ẹni yẹn ó ń ṣe ọlọ́run ọba ní ti gírímọ́ńkáyì kọlọ́run ànábì ọ̀fẹ́ àwùtakọ́lẹ́dà wíkran á ní pé tá a fẹ́ lù gẹ́gẹ́ yẹn ẹ̀rí wọn nídìí bẹ́ẹ̀ gan-an abẹ́ni tí ọ̀nà lè mú okùn ọfà tó wá fi ń ṣe ìṣọ́ra a ní pé àwọn ìjà ìlú àwọn máa ń lo kiri ní àsìkò yẹn àní àyàn ní pé àwọn tó ń ṣẹ̀lú ní àsìkò ìjà ìlú ya àbí ìsẹ́njà bẹ̀rọ̀ jẹ́ ní ti adínà nìyẹn tí ẹni tí ọba ń fi ìgbẹ́ dábàdúgbẹ́ tó máa fi ń ṣe ìmọ́tótó ara náà ọ̀rùn wò. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله أو استمتع بوجيه دابة أو عظم فإن محمدا بريء منه قال النووي رحمه الله تعالى أي بريء من فعله وهذا خلاف خلاف ظاهر والنووي كثير ما يتوحد ما يتعول هذه بصوتها أو ظاهرها ويخطب الله تعالى لها وفي صحيح مسلم عن ابن مسعود رضي الله عنه مرفوعا لا تستنجوا بالروض ولا العظام فإنه يزال إخوانكم للجن وعليه لا يجزي الاستهزاء بهما كما هو الظالم ابو أحمد مما روى ابن خزيمة والدار قطني عن عبد هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى أن تندي بعظم أو غوط وقال إنهما لا يطهران قوله وعن سعيد بن جبير قال من قطع تميمة من إنسان من إنسان كان كعجل الرقبة رواه وقيع هذا عند آل العلم له حكم الرفع لأن مثل لأن مثل ذلك لا يقال بوحي ويكون هذا مرسلا لأن سعيدا تابعي وفيه فضل قطع تماهم لأنها شق وقيع وقيع وابن جراح من وقيع الكوفي ثقة الإمام صاحب صاحب صاحب التصانيف منها الجامع وغيره روى عن الإمام أحمد الطرق وطرقته مات سنة سبع وتسعين ومئة نعم الشيخ عبد الرحمن على شيخ رحمه الله كشكوية عني ماشي شرحي ترى كتاب التوحيد tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ sheikh الوهاب ibn abdul wahab wọ́n ní yẹni pé gbólóhùn tí anabi sallallahu alaihi wasallam tó sọ nínú hadith ipe àwùsánjà dàrájẹ ẹ̀yìn dáàbà àbí èèyàn ń ṣe ìsìnjà ìdánpẹ̀ ní ìsìnjà òun ni ìṣe ìmọ́tótó ara nígbà tí yẹn bá ṣe ìbẹ̀rẹ̀ tán àbí nígbà tí yẹn bá tọ̀ tán kí yẹn tábà ẹni pé ẹni tí bá ń tábà bẹ̀rọ̀jì ìdáàbẹ̀tì pẹ̀lú ìgbẹ́ ìgbẹ́ dábàá bóyá ìgbẹ́ màlúù àbí ìgbẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ àbí ìgbẹ́ ẹṣin tó ti wá gbẹ ṣèwọ̀n pé nínú òfin sharia islam tíyàn bá rí omi èèyàn lè lo òkúta oníwọ̀n pé ní istijmar ẹni tí ò wá ṣe istijmar ẹni pé kò lo òkúta ìwọ́n ń lo ìgbẹ́ dábà anabi sallallahu alaihi wasallam oníkọ̀dá àwọn ìzọmi àbí egun lèyàn ti fi ń ṣe ìmọ́tótó ara fa inna muhammadan bari'un unmi, anabi sallallahu alaihi wasallam ó ní èmi o mo bọ́ pa mo bọ́ ṣe lọ́dún tó ní pé ẹnìyẹn ń ṣe nǹkan tó ta kó o ìlànà ìní ànábì sallallahu alaihi wasallam nínú pẹ́ nìyẹn ń ṣe lọ́rùn. qala an-Nawawi al-Imam an-Nawawi wá sọ báyìí ìgbà tí wọ́n ń ṣàlàyé hadithi wọn wọ́n ní ay bari'un min fi'lihi wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ọmọ pa bó ṣe níbi iṣẹ́ tẹ́lẹ̀ yẹn ń ṣe. sheikh abdulrahman wọ́n wa hadha khilafun zahir. khilafu zahir wọ́n ní ìtumọ̀ tí ìmáàmù Nawawi fún yìí ó tako ntí ọ̀hún níbi hadith anabi anabi nípa inna muhammadan bari'un minhu anabi yọwọ́ lọ́dọ̀ ń yẹn ni pé ẹni yẹn kò tẹ̀lé anabi sallallahu alaihi níbi ọ̀rọ̀ yẹn tura anabi sọ pé ìmáàmù Nawawi wá ní níta anábì ń sọ ni pé anábì yìí tàbárọ́ à ìyẹn ni pé anábì yìí yọpá yọṣẹ níbi iṣẹ́ tí ń ṣe òun anábì ọ̀dá sí iṣẹ́ òun ni pé anábì ọ̀fọwọ́ sí iṣẹ́ tẹ́lẹ̀ òun ṣe. sheikh muhammad abdulwahab wá ní and sheikh abdulrahman ali sheikh wá ní ọ̀rọ̀ yìí ọ̀ta kò tó máa dé tì tí ìmáàmù Nawawi bá ṣe tù yìí. sheikh wá ní wà Nawawi ní ìmáàmù Nawawi kathiran ó ما يتأول الحديث ما يتأول الأحاديث بصرفها عن ظاهرها wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gba Imamu Nawawi tí bá ń tún hadith ní máa ń gbé kúrò níbi tí ìtumọ̀ rẹ̀ ń jẹ́ gangan yẹni pé yóò máa tu nítumọ̀ tó ṣe pé kìí ṣe pé ìtumọ̀ tí hadith ń túmọ̀ ni ẹ wá wo sheikh wa ní fayaghfirullahu ta'ala lahu kọ́lọ̀ kó bá foríjì ẹ wò nǹkan ẹ wo àwọn afẹ́sìnú sheikh abdulrahman ali sheikh afa ọmọ afa àwọn nù sóní kọ́lọ̀ kó bá foríjì al-imamu nawawi tí bá wọn afa ṣe máa ń sinú tí yẹn bá ní àṣìṣe kan ń ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni ah, ọlọ́run bá wa ṣàforíjì fún wa torí pé kí ni. لكل لكل عالم زلة ولكل كبوة ولكل جواد كبوة gbogbo ẹni tí bá ń jẹ́ àfa láyé tẹ́wàá ní pé kò ní sí mistake àbá yóò ní nǹkan tí ó jẹ́ mistake torí pé ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn àǹgárùn ẹ̀sìn tó lẹ́sẹ̀ lẹ́bàá lọ́rọ́ bá sí máa ń sọnù wọ́n ní ولكل جواد كبوة lè wù kọ́ lágbára pé á bó ṣe ń ṣeré yìí kò ní rere òun sá fúrì bí ṣe máa ń sá so irú ẹ̀ ni n tó ṣẹlẹ̀ sí Imam Nawawi níbi eléyìí yìí wàá tó máa ṣe pé yé ẹ wo ta wíìlù tí ń ṣe kèfèrí ni àdìmọ́mù Nawawi ṣe hàn pé ńgbà kan ara tá à ń sọ fún ọkùnrin aláìmọ̀kan yìí nù ẹkùnrin tẹ̀kírí Imam Nawawi náà ó ti pè é kèfèrí darí o so àwọn èèyàn afáàdé ń sọ fún kọ́dọ̀ àwọn bá ṣe múná kọ́ṣà lérí rẹ̀ lẹ́kọ̀ọ́ wípé ìmọ̀mù ó ní ẹfi náwó àwìnà kan ẹ tó fi àbúrò ànífà náà kó kèfèrí ni ẹ wá wo ló ní yìí nìsín ọwá ní ìwọ ti padà rí wípé ìmọ̀mù náwó àwí kìí ṣe kèfèrí mọ́ ẹ dákun wọ́n ti ń sọ fún ọ wọ́n ń ké fún ọ wípé ìmọ̀mù náwó àwí ò kí ń ṣe oníbídíà Ibn Hajar kò kí ń ṣe oníbídíà àmọ́ manhaj tọrọ lè gbé tọrọ lè gbà manhaj àwọn takfiri manhaj àwọn hadadi ni àwọn hadadiya níta bá ń ka tíra táwọn afá bá fi ń ṣe rọ́dù fáwọn hadadiya ẹ mọ̀ ní wọ́n mọ̀ ní àwọn hadadiya yìí wọ́n dé wọ́n pe Imamu Nawawi ní kèfèrí wọ́n ń pe Ibnu Hajar ní kèfèrí so njọ́ tí wọ́n kọ́ ka àwà ní Sudan jọ̀hún tí mọ̀kátìrà al-ajwiba al-mufida fil masail al-jadida ní Sheikh Fawzan mọ̀kọ́ kà àwọn èèyàn wọn ń kọlù mi láti nàìjíríà pé à pé jàbátá máa ń pé ìmáàmù Nawawi kèfèrí ní máa ń pé inú Hajari kèfèrí mo ní à nǹkan wá dé báyìí tẹkítírì lọkùnrin yìí ni Hajari lọkùnrin yìí ni asanakọ́sàrí láàrin ara wa nǹkan ní ẹ sábà jẹ́ àìsàn kẹ̀kẹ́ já délé náà káwo tí ń ṣẹlẹ̀ so òun ni pé ìgbà tó wáyá wọn wá ó ti pè ń kèfèrí lọ àwọn ilé ti kú lára àwọn tó ń tẹ̀lé tó ti pè mọ́mù náà wá wí ń kébè rí wọ́n pè àbúrò àníbàdàn ń kébè rí ọ wá ní òun padà rí pé mọ́mù náà wá wí kìí kébè rí mọ́ torí òun rí tíra kan àwọn tó sọ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló rí tó ọ̀gbọ́ olóhùn rí kan the same thing dẹ́gbẹ́ àmọ̀ pé ń dọ́gbọ́n ni pẹ̀lú mọ́ní àjẹyàwó ṣé bí n tó olórí pẹ̀lú Ìmámù Nawawi irú rẹ̀ gẹ́gẹ́ náà bẹ fún Ìmámù Abu Hanifa gbogbo tó lè mọ́mọ́ àbúrò ànífà pé ó ṣe oko sí kọ́ lòun máa ń pè ní ẹ olóko sí oko sí kọ́ ọjáde ń bẹ̀ ni yóò ní ẹni tó kó sí mọ́mọ́ àbúrò ànífà kọ tíra kan wọ́n ń pè ní alifikiru alakba wọ́n tún ka tíra kan alifikiru alabsat lọ́lẹ̀ kà ó rí i pé gbogbo ẹ̀yẹ́ ń yá náà ni mọ́mọ́ àbúrò ànífà lọ́pọ̀ rẹ̀ sì níbi ìdílé wọn ní tí wọ́n ní wọ́n rí pé mistake mistake but bàtà rẹ̀ kì í katira so mo fẹ́ lọ gan ni pé alimami Nawawi wọ́n ní àwọn mistake gẹ́gẹ́ bí àwọn àfáàmì náà ṣe máa ń ní ẹ wá wo ní tí sheikh sọ fún wa sheikh ní fayaghfirullahu ta'ala lahu kọ́lọ́wọ́n bá kó foríṣì so àwọn àfáàsù náà nù wọ́n fi sahihi Muslim sheikh ní nínú sahihi Muslim an ibn Mas'ud wọ́n ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ibn Mas'ud radiyallahu anhu marfu'an àmọ́ hadith yẹn ọdọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n anabi ní la tastanju bir-rawd ẹ má máa fi ìgbẹ́ dábà ẹ má máa fi tábà máa ẹ má máa fi ṣèmọ́tótó wala al-'idham lo egun náà máa láti máa fi ṣe ìmọ́tótó fa innahu zadi ikhwanikum min al-jinn torí egun yẹn òun gangan ni oúnjẹ tí àwọn ọmọ ìyá yín àwọn àlìjànú tó máa ń jẹ anẹ́sọ̀ sọ́lá ń àwọn ní ọmọ ìyá wa To pé ẹ̀dá náà ni àwọn àlìjànú náà gẹ́gẹ́ báwa náà ṣe jẹ́ ẹ̀dá náà làbí pariwo pé ẹ̀yin èèyàn tẹ́ ń pe àlìjànú sádà bílà sádà bílà sádà bá bílà arúwà bílà arúwà bá bílà ẹbọ lẹ ń ṣe àwọn oníkútùbà záwákà ẹbọ ní kútùbà yàsí ẹbọ ní à ń pariwo rẹ̀ òun náà rẹ̀ ìfò anábì sọ̀rọ̀ sọ́là mọ́ sọ́ òun Bukhari ẹnu Muslim ó ní oúnjẹ àwọn ikhwanukum minal jinn àwọn ọmọ ìyá yín ni sọ̀rọ̀ ọ̀run nísìkè ọmọ sọ pé tẹ́ bá sọ fún wọn pé lóye bóyá nìkan nísìnyí ọwọ́ ń pè ife lágbájá ẹ eh, alájí àyíndé ọlọ́run mọ̀ jẹ́ ó dáa fún mi o àbí ọ̀kan náà àwọn àfa àná wa ń pè ife ṣé ń kàmẹ́lì jẹ́ ó dáa fún mi mẹ́jọ burú fún mi o ṣé wọ́n adáhùn mẹ́jẹ tèmi ó bàjẹ́ tẹ̀pẹ́sẹ̀ kan lẹ́sọ̀ ń pè á ah, á ah. sádàmù ìran ọkọ̀ mọ́tẹ́ báyìí tí kàmẹ́lì rán tẹ̀pẹ́ ẹ̀sẹ̀kẹsẹ̀ láti sọ pé ẹbọ ló ń ṣe pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ náà wá ní torí pé kí ni àwọn bàbá kàmẹ́lì yìí ikhwanuna min ad-din ọmọ ìyá ni wọ́n jẹ́ fún wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn ni wọ́n bá ànàdè jẹ́ èèyàn ìyẹn pè wọ́n bẹ́ẹ̀ ni gbogbo àfa àti mbẹ́láyé gbogbo wòlíì ti mbẹ́láyé ìyẹn pè wọ́n èèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni ẹni tí bá ń pè wọ́n bí ká ṣe nǹkan fún un bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ pé yá rẹ ọ gbọ́dọ̀ pé bàbá rẹ lọ́rùn mọ́ sùn àbáwọn tó tẹ̀lé yẹ mọ́ sùn ẹni tó tẹ̀lé ẹnu lé yẹ mọ́ sùn àbí orí mi mọ́ sùn ẹbọ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí iná wa ni ẹni tí bá ń pe àlìjànú náà òun pẹ̀dẹ ẹgbẹ́ rẹ nù ẹ̀dá ni wàhálẹ́ ìlà yẹ́jìsì àlìsìnjà tọ̀ ṣéèkì wá nílé rẹ̀ àdéhìsì yìí ni òfin lẹ́tọ̀ọ́ kéèyàn máa ṣe ìmára bí ìmà pẹ̀lú ìgbẹ́ àti egun kàmá wọ́n bọ́ irun mazhab Ahmad gẹ́gẹ́ bí Imam Ahmad ó wà nínú mazhab wọn لما روى ابن خزيمة ودارقطني في عن أبي هريرة الإمام دارقطني أتي شيخ الإمام خزيمة وقبوا لنو لقد أبو هريرة لنو تراوان أن النبي صلى الله عليه وسلم ولي النبي ناء أقى أن يسنجى بعظم أو روث فكي يومان سيمتو ìgbẹ́ àbí ìtọ̀ pẹ̀lú egun àbí ìgbẹ́dábà wàkọ́ anábìwá sọ báyìí pé innahuma la yutahhiran torí méjèèjì yẹn kò lè ṣèmọ́tótó kì í ṣe tí ẹ̀mọ́ bí mo ṣèmọ́tótó ṣe bá ti ṣàlàyé ipe ta níbi níbi báàbù yìí gangan òun náà ni àwòtà ọ̀làdá wìtọ̀ràn abẹ́ni tó bá ń so okùn ọfà tí fi ń kọ́ ara láti fi ṣe ìsọ́ ipe ẹ̀bọ ni àmọ́ ńgbà táwọn àdéhùn mi àwọn ọ̀rọ̀ mìíràn tó ń bẹ pẹ̀lú rẹ̀ náà ni wọ́n fi kó papọ̀ wá láti fi ṣàlàyé rẹ̀ báwọn. tọ́ àdéhùn yẹn parí wọ́n tún wá fẹ́ mú àdéhùn mi wá nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń de oúnjẹ à ń de pàrọ́mọ́ra. Sa'id ibn Jubayr ńlọgba àdéhùn yìí wá qala ó sọ báyìí pé Sa'id ibn Jubayr tabi'in onímọ̀ ń kọ́tọ́ àìtẹ̀mí mẹ́ta ni min insani kana ka ajli raqaba tọ́ wọ́n tó bá gbìyànjú máa ń kọ́tọ́ àtẹ̀mí màtàn ẹni tó bá já ondé ẹni tó bá já pàró ẹni tó bá rí òka kúsanrí tó jẹ́ ìtẹ́bíníṣògùn tó lọ ní orí ìgbà lọ́wọ́ èèyàn kan máa ń kọ́tọ́ àtẹ̀mí màtàn ẹni tó bá rí ibrahim niyasi tí wọ́n so kọ́rùn tó wá rí ìgbà lọ́rùn yẹn pé káì àbí àwálù ni àbí búlálà ni àbí gbogbo àwọn tó sàmọ́ ń so mọ́rùn káàkiri tó wá rí ìgbà lọ́rùn èèyàn kan pé á ah, tó ń dè mọ́rùn yóò dà ó sá sọ̀rọ̀ fún tó fi rí ìgbà lọ́rùn rẹ̀ àbí o tiẹ̀ ní agbára lérí ẹni wọn ni lọ́wọ́ rí rẹ̀ á ah, kílẹ̀ lẹ́yìn pọ́ùn o sì fàájà pé á ah, kí ló ń so márùn yìí Sa'id ibn Jubayr ó ní irú ẹni yẹn kana lahu yẹni kana ka'adli raqaba wọn ládàtà ni wọn ní bí ẹni tó ra ẹrú tó wá ra ẹrú tó wá tu kò ní oko ẹrú tó ní máa lọ ládàtà ọlọ́wọ́ fún ẹni tó fi ẹrú sọ́mà ọlọ́wọ́ fún ẹni tó bá rí oúnjẹ já àbí pààrọ̀ àbí okùn torí já kò lọ́rùn yàn okùn tó fi ń sóògùn torí já lára tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé gbogbo ọ̀nà tábàrípa lè fi rí kíní ìgbà kò lọ́rùn yàn tí òfin ni máa gbé ẹbọ káàkiri irú ẹnìyẹn tí bá ń fi sọ́rùn tí fi ń kírun kò ní rùn ó fi sọ́rùn tí ń gbàwẹ̀ kò láwẹ̀ tó bá fi sọ́rùn tó fi lọ Mẹ́kà àbó lọ Mẹ́kà ó dé ló wá sọ́rùn Mẹ́kà rẹ̀ ti bàjẹ́ kọ́lọ́n kọ́mọ́ ṣá sànú fún wa bẹ́ẹ̀ náà ni ìta máa ń dè mọ́ máa ń dì í ẹ̀sọ́ máa ń dì kébé ọmọ ó ṣe kébé irú èyí náà ó lọ mẹ́bọ àdíkú ló ń wú ẹ̀sọ́ máa lọ́rùn kéyìn bá lè jáde ó sún mẹ́bọ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí iná ni a gbọ́dọ̀ kíyèsí Sa'id ibn Jubayr radiyallahu anhu aw rahimahullah ó lẹ́nu tó bá gbìyànjú tó bá já kínní yìí kúrò lọ́rùn ẹni tó ti rí i ládàá tí ó ní bí ẹni tó fi ẹrú sọmọ ni. hàdà rọwá wàkẹ́ wọ́n ní wàkẹ́ lọ́gbà wa hàdà ìndà àlẹ́ ìlú lẹ́hùn ṣùkùmọ̀ rọ́pù. wọ́n tábà wọ hadith yìí ó ti ní ẹ̀rí pé sàárín ìdìbò jù bẹ́ẹ̀ sábẹ̀ yìí kò sọ pé ànábì lọ sọ fún un àmọ́ wọ́n ta bá worú hadisi yìí ó ní ìdájọ́ ipá ànábì lọ sọ torí irú ọ̀rọ̀ yìí lẹ́ anna mithla dhalika la yuqalu bir-ra'yi irú ọ̀rọ̀ yìí èyí fìlà ká yìí sọ ẹ̀ẹ́dẹ́gbọ́rún ẹ̀ lẹ́nu sọ̀hábà àbí tábìlì kó wá fìlà ká yàrá rẹ̀ sọ sí pé yóò ní ládàá yìí kan kọ́ ọmọ òun ládàá fún kankan àwọn sọ̀hábì ṣe bẹ́ẹ̀ àwọn tábì ṣe bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ pé yóò jáde lẹ́nu ànábì yìí irú àwọn ọ̀rọ̀ yìí náà máa ń pè ní marfu'un hukman marfu'un hukman ọ̀rọ̀ tó ṣe pé ó dé ọ̀dọ̀ ànábì ní ìdájọ́ láti gbé e fún a ní ìdájọ́ kínní yìí bí ẹni pé ànábì sallallahu alaihi wasallam náà ni wọ́n sọ torí pé anabi sallallahu alaihi wasallam òun ni máa ń wọn ládá fún nǹkan òun ni máa ń wọn ládá fún nǹkan pé kíní yìí lára tó wà mẹ́rin lára tó wà mẹ́rin náà ni a fi máa rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn sọ̀hábà bá ṣe tó bá sì rinlẹ̀ tá a mọ̀ pé irú nǹkan yìí kì í ṣe tí sábà lè fi làákàyè rẹ̀ ṣe irú ẹ̀ náà ni ọkùnrin ń bídí ayé náà ni ẹ̀yìn tẹ̀kífírí jàbá tó ń dakúdà ayé náà ni ó tún ní tẹ́bá lọ yídì ó tún tẹ̀lé gbé rẹ̀ ọ̀kan ní kọ́mọ ṣe ínsẹ́ẹ̀dì méje lákọ̀ọ́kọ́ ínsẹ́ẹ̀dì márùn-ún ní ẹlẹ́ẹ̀kejì àwa ń bí pékélẹ̀ rí ó ní gbogbo àwọn àdìsí wá látọ̀dọ̀ ànábì dọ̀yìnfù ni lọ́wọ́ sẹlẹ̀mù náà jáde dàdà àwọn àfẹ́sì máa ń ṣe bẹ́ẹ̀ pé ọya ẹjíká ti ẹ̀ gbà pé ọya kájú ọ̀lẹ̀ pọ̀ pé tó ń wíwùn káṣẹ̀ ní pé àdéṣì yìí àdéṣì tọ́ ayé ìlú lóòótọ́ asaru Abu Hurairah ńkọ́ òun náà gbà pé asaru tó lálàáfíà ni wípé Abu Hurairah ó ṣe ìmáàmù fáwọn èèyàn níjọ ọdún léyà àtọdún ààwẹ̀ ó sì tẹ̀kẹ́bíọ́rà méje lákọ̀ọ́kọ́ ó sì márùn lẹ́lẹ́kejì òun náà gbà pé sọ̀ṣíwò ni kí ló dé tó lò ó olóhùn èlò àdéṣì mọ̀ òkúùfù olóhùn èlò àdírísì tó bá pé sàábé ló ṣe èmi èlò ń tèmi wọ́n á bí pé tọ̀ níbo ló ti wá rẹ̀ ọ̀kan ó ní òun òun dá padà sí ordinary nafila la ilaha illallah sẹ́rí pẹ́ ní ànú tó lágbá náà ní jàbàtà wallahi alazim ẹni ànú tí ànú yòó náà ni ṣé olóore ju àbúrò rẹ̀ rà lọ ni lẹ́yìn náà sírù nǹkan yìí sí ń tẹ́ mọ́ fi làákà yìí ṣe ni àbúrò rẹ̀ wá jáde yóò wá ní tọ̀ ní tó kàn fún mi lónìí òun ni pé éèdì tí kì fún yín yín kì bá nàbí èsè kì náà ni éèdì tí kì fún yín lónìí bá nàbí èsè kì éèdì níṣe kì fún yín àbà sí àbúrò rẹ̀ wí bẹ́ẹ̀ irú àdéhìí àti mọ̀ pé ó ti ní hukumu rọ́pù mọ̀rọ̀fù ọ̀n ó ti di ó ti ní ìdájọ́ pé intanẹ́bì ṣe ni àkọ́kọ́ nù lẹ́yìn náà ti ibnu umar òun náà tún fẹsẹ̀ múlẹ̀ ipe ibnu umar kana yarfa'u yadayhi fi kulli takbiratin aw fi kulli takbirat fi salati al-idayn ipe ibnu umar tó bá ń kírun eid tó bá ń ṣe allahu akbar níbi gbogbo takbira méjèèjì òun òun máa ń gbé ọwọ́ sókè níbẹ̀ ó mi pé ó rìnlẹ̀ pé ibnu umar náà máa ń ṣe bẹ́ẹ̀ so lẹ́yìn náà ìjọba àbúrò àbúrò rẹ̀ wá ṣe tẹ̀kùbírọ̀ méje òun àríṣà bí kan tó wá sọ pé ah, a kílódé kílódé tẹ̀lé ṣe méje sálẹ̀ mọ́ ṣe méje fún wa ni so lẹ́sìn mọ̀ pé ọkùnrin yìí wàláhì ó jùnù pẹ̀lú ìfẹ́nu ìfẹ́nu ẹ àti ibi tí ò tó òsì kankankan ẹ mọ̀ wá wo ibi tí wá ń tẹ̀rẹ̀ jẹ́ o ibi tó ti wá rí àwọn tàkìrí ju hadith yẹn gangan tàkìrìjù àdíìsì àwọn àdíìsì tó ní pé dọ̀yìn fún ní hun wallahi sheikh amuru òun ló ti tàkìrìjù àdíìsì yẹn òun náà ni wọ́n náà sì rí nínú ìrọ̀dátò ilmiya ọ̀ mọ́tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ló ti kọ́kọ́ ṣe méje òun rí o tẹ́fìmọ̀ ipe onífẹ̀ẹ́nu lọkùnrin yìí sètánì yúmlé alẹ́ ṣètọ́n ṣètọ́n ń ń dìktẹ́tì fún ó ó ti ṣe márùn-ún náà lílẹ́lẹ́kejì ó ó wá rí tíra amúrù amúrù ń ṣàlàyé ìmà ìgbà tí amúrù ó wá parí ọ̀rọ̀ amúrù ní àmọ́ o àdíìsì tó jẹ́ àdíìsì mọ̀ọ́kù asaru Abu ń bẹ o tó ní ó sì jẹ́ pé ni wípé Abu máa ń gbọ́ sókè lẹ́ẹ̀mejì ó ní eléyìí náà ó tó fún wa láti lò nínú ẹ̀sìn òun bá ti bẹ̀ wá mú tiẹ̀ ó ní áà ní èlò mọ̀kúfù mọ̀kúfù ò lè lò ọ̀dà amúrù yìí kan náà the same ọ̀rọ̀ tí ń sọ yìí kó mọ jẹ́ challenge fún ni kó mọ fèsì ní o amúrù yìí kankan nínú tíra àwọn ganan gbogbo àdéhìsì tó wá fún etí pípa tó wá fún etí pípa níbi àlùwàlá amúrù ní dọ̀ àyíkù ni tó jẹ́ mọ̀ tó ó ní mọ̀ kúfù tá à ń lò mọ̀ kúfù Ibn òun náà ni al-udhnani min ar-ras òun náà làbí ń ṣe ẹ sọ fún un pé bí iṣẹ́ olóbó ṣe lóun ọ̀gbà fi eid dípò òun ọ̀gbà pé tẹ̀kíbíra kan lòun ọmọ ṣe kọ́ pa etí náà sì kò gbọdọ̀ pa sí mọ́ kò gbọdọ̀ pa etí mọ́ o tó bá ti parí tán kò fètí ilẹ̀ níbi àlùwàlá iṣẹ́ tí ó ṣe pọ̀ o iṣẹ́ tí ó ṣe pọ̀ ìmọ̀ káàbù lóríṣiríṣi ni òpùrọ̀ wípé àdìsí mọ̀rùfù dà àdìsí òdodo ànábì dà níbi pé tí obìnrin bá lóyún pé kọ́ fúnyàn lóúnjẹ kó sì ń padà ibnu umaru ni asaru ibnu umaru ni kò sí látọ̀dọ̀ mẹ́ ẹ sọ fún pé kó bá mi wá wá challenge nu tí mo lọ challenge ọmọ rẹ̀ tó náà iye olóhun nítìlá kan lé mo ní mú wá ó wọlé olóhun ò rí mọ́ olóhun ti ya ẹnìkan ó wá ní mo wá ní padà wá níwà gbà lọ́wọ́ rẹ mo délé mo kọ́ lẹ̀ pé njò ní kí n wá oníkò nídìí kí n má wà mọ̀ ah, ó dáa dákọ̀ tíra òun gún mi rí tíra dákọ̀ lẹ́yìn náà ẹni tí ń fún ọmọ lọ́yìn lọ́wọ́ almordi kó bá ti di pé kò lè gbàwẹ̀ kó má dá àwẹ̀ yẹn padà mọ́ kó máa fún yàn lóúnjẹ tó wà nínú òfin ẹ̀sìn ẹ bá wa bí pé àdìsí mọ̀rùfóònù dà fún un kò sí ìfẹ́nu bídí ààrẹ pọ̀ bá kán àtàwọn mùkàlàfàtù pẹ̀lú ògùn ọlọ́run lóṣù tí ń bọ̀ ọ̀rọ̀ rẹ̀ lánàá mọ́ public lecture lórí ọ̀rọ̀ rẹ̀ jàbàtà laysa min ahli sunna kò sínú ahli sunna asọ́ nínú ní ẹni tó mọ̀ rẹ̀ bá wà lọ́dọ̀ rẹ̀ ẹ máa bẹ ọlọ́run kọ́ lọ́n kọ́ tọ́ ọmọ ìsọ́nà kó dá padà sí sunna o wàláì ó pọ̀ gan nítorí pé mo ka mẹ́wàá ń jò ní sẹ́gbẹ́ ìrántí àwọn eléyìí sẹ́gbẹ́ ìrántí wọn mo ka mo kàlàfà tirẹ̀ mẹ́wàá ìrónúkà sẹ́gbẹ́ ìrántí àwọn eléyìí nítorí jẹ́ mo kàlàfà tì ní ìdákùdà ìdákùdà kí ń dálẹ̀ lóko súnà ìdákùdà ẹ ó tún ní ilé adùn ní kéèyàn sọ mọ́ngà níyà ó lè yàn di kèfèrí tó bá sọ bẹ́ẹ̀ ẹ dákun ó kéwú kí ló ń dá ó kéwú kí ló ń dá tẹ́tẹ̀ fún ọlọ́run kó mọ́sá sànú fún wa ni naam Sa'id ibn Jubayr ó ní irú àwọn ọ̀rọ̀ tó sọ yìí lẹ́nu sheikh abdulrahman al-sheikh wọn ló ní ìdájọ́ marfu wọn ní Sa'id ibn Jubayr torí kò lè fi làákàyè rẹ̀ wọn ládàá kalẹ̀ fún nǹkan fún iṣẹ́ rẹ̀ wọ́n fi ìfọ́sùlù kọ́tì ìtàmẹ́ìm wọ́n ní níbi àdé átàrù yìí á rí i pé ọlá ń bẹ kéèyàn já oúnjẹ lọ́rùn yàn àbí pàró àbí Ibrahim nìyá sọ́wọ́n tó so kọ́rùn kọjá lẹ́ àná aṣíríkù tó rẹ́ bọ́ ni àwọn kìíní yìí ẹ bọ́ pẹ̀lú ọlọ́run ni sheikh ni wa wakil wani wakil huwa ibnu jurah huwa ibnu jarrah ibn waqi al-kufi orúkọ rẹ̀ nu fiqa imam fiqa ni ẹni tí a máa ń gba ọ̀rọ̀ rẹ̀ wọlé nínú ẹ̀sìn ni aṣáájú ni nínú ẹ̀sìn sahibu tasanif ó ní àwọn tíra tí lọ́pọ̀ gan lóríṣiríṣi mínìyà al-jami' ara ẹ̀ náà ni tíra kan tó ń pè ní al àtàwọn tíra míì wàá rọwọ́ ánìwò imam ahmed imam ahmed kéwú yẹn ni. Sa'id ibn Jubayr bákan náà wa tabaqatuhu àti àwọn tó wà nínú ẹlẹgbẹ́ rẹ̀ mata sanata sab'a wa tis'ina wa mi'a ó kú ní ọgọ́rùn-ún ọdún àti méje àti àádọ́rin yẹni pé one tó ní walau an ibrahim tí sheikh ní ọ̀rọ̀ yìí tó wá ibrahim yẹni pé Ibrahim an-Nakha'i ó ní kana yaqra'una at-tama'im ó ní Sa'id ibn Jubair àti Ibrahim an-Nakha'i wọ́n kórìíra wọ́n kọ́ at-tama'im kéèyàn máa dín kámọ́ra minal Qur'an kóráyà Qur'an ni mo kọ́ wà gẹ́yẹ̀rẹ̀ Qur'an àti tẹ̀sẹ̀ Qur'an kò ní àwọn tiwa Qur'an làwọn máa ń gbé kọ́rùn tá ń bẹ̀ ọ́ àbí Qur'an làwọn máa ń gbé tá ló bẹ̀ ọ́ a ní ọmọ wé nǹkan kan anábì ní ọmọ wé nǹkan kan kíké ni ó ké kíké òun ni kó máa kà á kó máa ké èèyàn máa ń ké ìṣọ́ra ni tó bá jẹ́ nǹkan sọ́ra a máa ń kà á ni a kì ń so mọ́ra a kì ń so mọ́mọ́tò a ń so kọ́lé a ń dè mọ́yàn nídìí bákan náà sheikh abdulrahman sheikh wani wa ibrahim wani ibrahim huwa imam إبراهيم بن يزيد النخعي الكوفي إمام هو الإمام إبراهيم بن يزيد النخعي الكوفي يكنى أبا عمران كل يا رني أبا عمران ثقة ثقة لو أنت أقول ولني àwọn ìparọ́ wọn ò mọ́rọ́ pa láwọn àfáà yìí ثقة nù tẹ́lẹ̀ yìí bá gbọ́ nǹkan ní sí yóò ní ẹ alárùn máa sàrùmí máa kólẹ̀ tọ́lọ̀ sọ fún ọgbọ̀n àwọn sí kọ̀ ni sí kọ̀ sí kọ̀ tó parọ́ ju táńdà lẹ̀ lọ sí kọ̀ tí irọ́ dùn lẹ́nu wọn wọ́n ní sí kọ̀ sí kọ̀ lọ́sọ fún un ṣé sí kọ̀ ń gbẹ́mẹ́lá wọ́n gan sí wọ́n gan sí kọ̀ lẹ́bẹ̀rẹ̀ dáa tọ́wọ́ wà sákọ̀ yẹn wọ́n gan tó yẹ pé irọ́ ba rẹ jẹ́ kí ọmọ sí wa láyé tó mọ̀ pa irọ́ wọ́n á ní òun rẹ́ nìkan sí kọ̀ naam yukanna aba imran fiqh min kubar fuqaha nínú àwọn àgbà àfà tó ma fíkì wùlà báyìí ẹ̀rí eléyìí mọ kẹ́kẹ́ náà rẹ̀ sí ẹnìkan bí béèrè kan ní ẹ̀dá àkùnsá lè fọwọ́ gbu ẹnu níbi àlùwàlá wọ́n ní tọ́ba wù ọ́ á la ilaha ẹ́ muhadisu ó yà mú ẹ̀rí tó ti ní kí ọmọ fọwọ́ gbẹnu wánu hadisi oníkẹ́ wọn àtàbà wù wọn àtàbà àrùn wọn lẹ́fọ̀ ọgbẹ́nu àà ah, ah. bí ó ṣe bá wù yẹ kí ọmọ ọkọ̀ ọgbẹ́nu bí àlùwàlá tí ń ti jẹ́ mọ́tìmọ́tò sí ìfọwọ́gbẹ́nu wà ń bẹ̀ lọ́n kó ṣàánú fún wa já ìlú mọ̀rọ̀dùkà náà dákàlà àlà àìṣà pẹ̀lú kọ́ọ̀lá àlùmẹ̀zì mọ́mù mi zí zọ báyìí wọ́n ní dákàlà àlà àìṣà wọ́n ní Ibrahim nù ọwọlé lọ́dọ̀ Aisha wọn ni wọn làm yọkùbùtìlá òsínmá àníyà àmọ́ kò rinlẹ̀ yìí pé yẹn ni pé Sheikh Abdulrahman ń takò ọ̀rọ̀ yẹn pé kò rinlẹ̀ pé Al-Imam an yìí pé ó gbọ́ ọ̀rọ̀ Aisha mata sanata sita wa tasa'in ó kú ní ọgọ́rùn-ún yẹn ni pé ẹ̀yìn àádọ́rin àádọ́rùn àti mẹ́fà ọdún yẹn pé ninety six years wàláwù kàmsúnà sana ó sì ló ti yẹ̀sì láyé àwọn àṣọwà àbí tí ó jọ bẹ́ẹ̀ so bí sheikh ṣe parí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú à ń fi nǹkan kọ́ra à ń so nǹkan kọ́rùn wípé ni o òkè mùsùlùmí jìnnà sí i gẹ́gẹ́ bá ṣe wá mọ̀ pé nínú àṣà alimam muhammad ibn abdul Wahab rahimahullah tí wọ́n fi kọtíra yìí nígbà tí wọ́n bá kọtíra tí wọ́n bá ó wàá mú tẹlifíṣì فيه مسائل نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى في مسائل الأولى تفسير الرقى والطمائم الثانية تفسير التولى الثالثة أن هذه الثلاثة كلها من الشك من غير استثناء الرابعة أن الرقية بالكلام أن الرقية بالكلام الحق من العين والحمى ليس من ذلك الخامسة أن كلمة إذا كانت في القرآن فقد اختلف وقد اختلف العلماء هل هل هل هي من هل هي من ذلك أم لا؟ السادسة أن تعليق الأوطان على الدواب عن العين من ذلك السابعة الوعيد الشديد ألا من تعلق وطرة أرطانة قل الطرام من قطع الترنيمة الإنسان أتعتع أن كلام إبراهيم لا يخالف ما تقدم الاختلاف لأن مراده أصحاب عبد الله نعم شيخ محمد بن عبد الوهاب رحمه الله واني لنو باب تاكتين في مسائل أمور يسيقلوا لبيه ẹ̀kúlà alákọ̀ọ́kọ́ tafsiri rúkọ̀ àlàyé nǹkan tí a ń pè ní rúkọ̀ ẹni pé ọ̀fọ̀ ó ṣàlàyé rẹ̀ fún wa wípé rúkọ̀ kò kí ń ṣe ntáwa ń pè ní ọ̀fọ̀ nínú èdè Yorùbá innama iya kalimatun yusta'awadu biha mina min sharr àwọn gbólóhùn kan tó ṣe pé a máa ń lò láti fi wá ìṣọ́ òun ní yẹrúkíà tẹ̀wọ̀n kí tẹ́ bá ti ń sọ pé ọ̀fọ̀ lọ́dọ̀ yorùbá kìí ṣe ìṣọ́ nìkan ni ọ̀fọ̀ wà fún tọ̀ náà ni àfilẹ̀ sọ pé ń kọ́ káwá ní pé ọ̀fọ̀ ní ní ń jẹ́ bẹ́ẹ̀ nígbà nábì ní kámọ̀ pọ̀fọ̀ kó sì tó burú mẹ́ àà káwá ní kílẹ̀ rẹ̀ kọ́ wá ní lábá tàbí rúkọ mẹ́lẹ́mìí ọkùnrin ṣe nìkan pé kò sá burú níbi ọ̀fọ̀ kí ẹ bá ti ṣẹbọ ọ̀ lẹ́rìí o torí ọkùnrin gangan kò túmọ̀ rúkọ̀ wọ́n tàmáìm àlàyé dánpẹ́ ní tàmáìm òun náà ni àwọn nǹkan tá a máa ń sokọ́ra sokọ́rùn gbé kọ́lé gbé gbé bọ̀dí gbé kó apá fi kọ́mọ lọ́rùn gbogbo àwọn nǹkan wọ̀nyí rúkọ̀ ni àtàmáìm ni ẹlẹ́kejì ṣéèkì ní tafsiru àlàyé tá ń pè ní tiwala òun náà ni oògùn fẹ́ muhiba nidawu kalima jinoni gbogbo ẹ̀ òun ní jẹ́ tiwala gbogbo eléyìí àlàyé rẹ̀ wáyé àìṣàlàyé ìdájọ́ rẹ̀ náà ṣékò wá ní òun ni anna adi i kul anna adi i thalatha kullaha mina shirk min ghairi gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀fọ̀ pípa bákan náà tàmáì ìdíòǹdèmára àti ìmọ̀ ṣògùnfẹ́ ẹbọ ní mẹ́tẹ̀ẹ̀ta mingeri istisna kò sí nǹkan kan tá a yọ́lẹ̀ ń bẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta n ti máa ń ba ẹ̀sìn yẹn jẹ́ tí ó ba ìbádàn yẹn jẹ́ náà ni arábìà ẹlẹ́kẹrin أن رقية بالكلام الحق من العين والحمى wọ́n ní kéèyàn lo àwọn gbólóhùn tó jẹ́ gbólóhùn òdodo kí ni gbólóhùn òdodo wọ́n ní gbólóhùn tó wá láti inú alukur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam laysa min dhalik òun ò sí lára tá a pè ní rúkìá ta ní kọ̀dá o. al-khamisa ẹlẹ́karùn-ún anna namimata ana tamimata ipe onde wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn ni pé pààrọ̀ ìṣọkọ́rùn idha kanat min al-Qur'an tó bá ṣe pé kùránì náà kọ náà wọ́n fi ń wé ọ̀rùn lásán ni wọ́n wé náà ń so kọ́ra laqad ikhtalafa al-ulama wọ́n láwọn àfa ṣe ìyapa ẹnu ipe al-iya min ipe sára rẹ̀ ni ipe sóhun náà jẹ́bọ àbí ọ̀jẹ́bọ àmọ́ àti yanjú eléyìí ń jóni ipe ẹbọ ni torí àwọn tí wọ́n mú ẹ̀rí wá pé tó wáyé pé kúránì wá ń kọ́ ń ò rí ẹ̀rí kankan fẹ́rẹ́ lẹ̀ àwọn tí wọ́n mú wá àwọn sọ pé anabi sallallahu alaihi wasallam kò ṣàlàyé fáwọn wípé àyàfi èyí tó bá jẹ́ kúránì tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé èyí tó bá jẹ́ kúránì náà òun náà bọ́ sínú rẹ̀ wọ́n tó wá má láyé wá pé ọ̀dà wọ́n tó bá fi kúránì lè sì wá wé àbí kúránì ló tẹ̀ mú tó wà nínú pọ́ọ̀sì sójú ntòwé ó ń dẹrù gbùdú rẹ tó owó tó ni síta ni àbómù wọnú tọ́ílẹ̀tì sùúrù eléyìí náà fi ni pé kò sí ìyapa ń bẹ òun náà ẹbọ lòun náà ń tí ọ̀dà ni asáàdìsá ẹlẹ́kẹfà ẹlẹ́kẹfà èyí kí tó kún bí yíhun àti pé tó mú wá wa kò kọ́ wa Abubakar ò ṣe bẹ́ẹ̀ Umar ò ṣe bẹ́ẹ̀ Usman ò ṣe bẹ́ẹ̀ Ali ò ṣe bẹ́ẹ̀ radiyallahu anhu kódà ìyẹ̀rí tó tún máa mú wá látọ̀dọ̀ Ibn Abbas náà ipe máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ̀ kìí ṣe ti ń sọnù nítorí òun sọ ni pé n tí a máa ń gbé kọ́ àwọn ọmọ kéèké lọ́rùn òun ni wọ́n han Quran sínú wàhálà fáwọn ọmọ kéèké láti máa fi ha tí ẹ bá délé Lárúbáwá tí ẹ bá délé Haúsá rí tẹ bá rí àwọn ọmọ ilé kéwú níbẹ̀ àwọn àwọn kí ni máa ń pè wọn alimajiri alimuhajiri ẹ̀rí wọn báyìí wọ́n máa gbé wàhálà káàkiri náà máa ń wọ́n máa di wàhálà kiri tẹ́bá sì rí wọn bí tẹ́bá ti ń akura ní báyìí wọ́n lè gbé wàhálà wọn síwájú wọn báyìí wọ́n wá díjú tó bá ní kó bá tó pọ́npá fẹ́ẹ́ sẹ́kì yóò tún yájú yóò tún wò so irú rẹ̀ náà ni Ibn Abbas ń ṣe pẹ̀lú ọmọ rẹ̀ kéèpé àwọn bí ń kọ́ wọn lọ́rùn sẹ́kì mọ́sán tí lọ lè ń sọ wọ́n lọ lè mú ákàrí wá ọjọ́ra wọn náà ẹlẹ́kẹfà ṣéèkì ní annata alikọl àwùtàrọ kíyàn máa so àwọn ọmọ kíní okun ọfà okun ọfà àìlẹ̀ dàwà kíyàn ó so mọ́ dábà lára àìlẹ̀ àìn ife ìfẹ́ kí ojú burúkú wọ ara dábà yìí míndàlíkà ara ẹbọ lòun náà pípé mi èlò àmẹ́mi kan máa ń so mọ́ àwọn àwọn ẹran mi lọ́rùn kọ́ máa fi jín gbé yíò náà ẹbọ ni asámìnà ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ asábì ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ alwàáìdù ṣẹ̀dẹ̀ ìyà tó lágbára ìlérí ìyà tó lágbára ọwọ́ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam alamanta allaka witran fẹ́ntó bá kíní yẹn mọ́ra ọrùn ọfà kíní ogun ọfà tí de mọ́ra láti jẹ́ kó fi jẹ́ ìṣọ́ fún un ní lànà fi ní fa inna muhammadan bari'un mini anabi ní èmi yọ ọ́ lọ́dún tó ń wò èmi àtúntọ̀ wọn àjọ sí lójú kan náà asámìnà ẹlẹ́kẹjọ fọ́lù sàwábì máa ń kọ́tọ̀ àìtẹ̀mí mẹ́tẹ́mẹ́ ìnsàn ọlá ládàá tó wà fún ẹni tó bá já òǹdè òǹdè torí já àbí pàró torí já kó lára yàn lára tí ń bẹ́ ń bẹ́ òun náà la sọ pé kà á dilé rọkọ̀bà bí ẹni tó fi ẹrú tó fi sọmọ ni tọ́ra tó wá tù kalẹ̀ pé máa lọ. àtàsìn ọ̀rọ̀ ẹlẹ́kẹsàn-án ànàkẹ́lẹ́mà ibrahim nọ̀ọ́kì kíkí ọ̀rọ̀ ibrahim nọ̀ọ́kì la yukhalif kọ̀tàkùmá taqaddama min al ọ̀rọ̀ tó ṣáwájú yìí sẹ́kẹ́ Ibrahim nù àkì òun náà gbà wá pé ẹni tí ipe kánì àti kùránì àti kò kùránì kọba mu so irú ẹ̀ náà a ti ṣàlàyé rẹ̀ síwájú gẹ́bàlá ìṣe wa lẹ́ànà mọ́rọ́dàwó asuhaba abdullah torí àwọn tí ń sọ tó ní kánú yaqra'un àwọn tí ń sọ náà ni àwọn ọmọkéwu abdullah ibn mas'ud radiyallahu anhu.

ṣẹ́wọ̀n pé ẹni tó bá jó ń bídíà nísìn tó pera rẹ̀ pé ntẹ́mi ń ṣe rè tó jáde tó akọ́ bá jáde fúnra rẹ̀ pé tẹ̀kírí àbí kan wárí jìlẹ̀ mi ń ṣe ẹ̀rì ti ń ṣe yunusa àwọn ẹ̀ ti mọ̀ pé àwọn eléyìí mẹ́sàlùsùn náà òkèlè à bí kan wárí jìnnì wọn gbà kó lẹ́yìn àwọn boko haram àwọn náà kókó lu wọn fira wọn hàn wọn náà fira rẹ hàn mọ́mọ́ pariwo pé sàlàfíà ni wọ́n ni wọ́n fira rẹ hàn ẹ̀rí pé tẹ́tí fira rẹ hàn náà nìsín gbogbo èèyàn ní kèfèrí gbogbo èèyàn náà ní kèfèrí lọ́dọ̀ rẹ̀ gbogbo èèyàn kò sì ní rí àlàyé ṣe lórí tí fi ń jẹ́ kèfèrí ìdàkùn sílẹ̀ ìrìn kí wọ́n máa filẹ̀ pàálù súnà lélẹ́yìí pé lè yọ fọ ojú pọ̀ tí wọ́n bá filẹ̀ yóò fọ ojú súnà pọ̀ tẹ́ ní dáa màmá so òun ni pé jabata kẹsà lù súnà o wallahi jabata laysa min ahli súnà bal huwa takfiri haddadi khariji takfiri haddadi khariji ọlọ́run wa kọ́mọ́ṣá sànú fún wa kó ṣe ìdáyà rẹ̀ tó bá ní ìdáyà lọ́dọ̀ ọlọ́run ọba tó a pé fẹnu náà ní bá ń bá kí ọlọ́wọ́n bá lù pẹ̀lú fẹnu rẹ̀ tí ń dààmú rẹ̀ wọ́n tó apá ìmọ̀kan ìrújú ní dààmú rẹ̀ abẹ́ ọlọ́run kọ́lọ̀ kọ́mọ́ṣà sí ìrújú àti àìmọ̀kan tí ń dààmú rẹ̀ kọ́lọ̀ mọ́ṣà bá wa ti kú òfun gẹ́gẹ́ bí Abdullahi Umar bin Abdulaziz bó ṣe bẹ ọlọ́run fún jam fún Gailanu al-Qadari gbà tó pàdé rẹ̀ tí ń dọ̀rọ̀ kádàrá tí ń sọ pé wọn gbọ́ rí wọn gbọ́ ìrí ọkà àwọn ayàkúrá ní polisi ọgbọ́ ìrónì gbọ́ rí àwọn gbọ́ ìrónì gbọ́ rí wọn ni àtọ́ akọ́ ah, bá gbọ́ rí tọ́ ọlọ́wọ́n tọ̀ sọ bẹ́ẹ̀ ni gbogbo tó ń dá lẹ́nu súnà nẹ́bi tó ń ba súnà nẹ́bi jẹ́ yìí tọ́ akọ́ ìrújú ní bá ń dààmú rẹ mo bí ọlọ́wọ́n bá fún ọ kọ́mọ́sà sí àmàna rẹ àmọ́ tó a pé agídí ní dààmú wọ jàbátá yìí wàláì ó ṣe ẹ̀sìn ó ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí gèlọ́nù kọ̀dárí bóun náà ṣe ti ẹ̀ sí náà ni wọn náà ṣe ṣe subhanaka Allahumma wa bihamdika wa nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum. naam. ustaz oníbẹ̀rẹ̀ yìí ṣé ó tọ̀nà kí ènìyàn kí n bẹ́ẹ̀ yìí tí èèyàn rí tí ń jó òògùn tí ó tún wá tọ́ òògùn pàyíká òun tí ń jó. irú ẹnìyàn ṣe rí gbogbo bá mi ṣe mọ̀ pé ṣíṣíò ẹni pé idán ó ní àwọn ọ̀bọ̀wá bíi tí wọn fi ń dààmú pé idán lélẹ̀ yìí kí n ti ń ṣe yìí idán ni nǹkan mi bẹ tó ṣe pé ó lè jẹ́ pé oògùn ìwòsàn ni tí ó sì já sí idán tọ́lọ́ mi gbàgbọ́ pé gbogbo tó bá ti jẹ́wọ́ sàn kò lè sí dán bẹ́ẹ̀ idán lè wà níbi ìwòsàn náà tó bá jẹ́ pé ìwòsàn mi ti ń bẹ tó yẹ pé yóò ní í ṣe gẹ́gẹ́ bí oògùn tí kò sì ní jẹ́ idán tó pé òòṣà náà ni ọmọ jẹ́ èyí náà ló fi mo sọ pé ó ní àwọn tọ̀wábì tí èèyàn máa fi ń dá idán mà irú ẹnìyẹn nìsín àmọ́ irú nǹkan tí ń jó gangan tó lẹ́yìn náà ẹ̀ sì mọ nǹkan tí ń jó nǹkan òun fún àmọ́ ètò kílíà jù pẹ́ńtó pé ní ọlẹ́ ń gbá agbada kaná tí ń gbé agbada kaná ẹdún tó ń fi epo ó fi pupa yí lẹ́gbẹ̀ẹ́ àà ó ti idán ti wọ bẹ̀ idán ti wọ bẹ̀ tó tọ́ irú ẹni o tí wọn bá rí báwọn ọ̀dà kí ọ̀rọ̀ lè bà ó dàpọ̀ kí ni tẹ́ ń ṣe yìí irú àwọn kan báyìí yìí ọ́ ní kan báyìí ó jọ bíi ìyẹn sóògùn ni kọ́ni à ògùn náà ni gbọ́dọ̀ ògùn kéré kan ni à àwọn àgbẹ̀ àti sógun àgbo àbábá jó tó báyìí àwọn àfi nǹkan báyìí ṣe àbí fi àgbo báyìí nìkan nìkan tọ́ kí wàá ní tó mi kú pátẹ́ ń fi sí lẹ́gbẹ̀ẹ́ tòkó wá ṣàlàyé irú yìí o sorú ẹni tí yẹn bá rí báyìí tí ń ṣerú nǹkan báwọn tí wọn pe ológun ní ìyẹn kírun lẹ́yìn ìrú ẹni báwọn o àmọ́ irú ẹni yẹn gbọ́dọ̀ jókòó yìí kó mọ̀ pé ntí ìdájọ́ ẹ̀sìn wí lórí ìdájọ́ṣe rẹ̀ tí wọ́n lọ ọ̀hún àìlẹ̀ náà. asalaamu aleykum. wa aleykum salaam. lórí lọ báyìí please advise me on my problem that I'm on my problem that I'm on my problem that I'm facing that I'm facing. My mother was not happy with me because I'm practicing Sunnah. I have explained to her how Sunnah is and why it is not for every Muslim. But now she does stop crying whenever she thinks at what I'm practicing. She now decided not to pay my school fees because I'm still dependent what am I, what I'm now thinking is that should I live sooner, okay, sooner till I finish my madrasa? Because I think that if I, I finish madrasa and I'm practicing sooner, she believe that it is what I read from madrasa that I'm practicing. Should I do that? If not, what should I do? Tọ́ àwọn kan ní pé abẹ ọlọ́wọ́n ọba fún ẹni yìí kọ́lọ́wọ́n ọba kí kó mú dúró torí ọ̀rọ̀ ẹ̀sìn ó nídìí al-istiqama àti al-thabat kí yóò fi ẹsẹ̀ rinlẹ̀ lérí òdodo ṣùgbọ́n sì máa ń bẹ ọlọ́wọ́n ọba fún yàn ṣùgbọ́n sì máa ń bẹ ọlọ́wọ́n ọba fúnra yàn náà bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n ọba kí ọ̀rọ̀ zákọ̀ ní al-istiqama àti thabat. nínú àṣà ọlọ́run ọba òun náà ni tí yẹn bá fẹ́ ṣe ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fi ránṣẹ́ tá a sì rí àwọn àpèjúwe lọ́dọ̀ àwọn aṣíwájú wa òun ni pé kéèyàn ó rí nǹkan tó ń jẹ́ àtakò àbí àìní níyé lọ́dọ̀ ẹni tí ò bá gbọ́ yẹn yé. ó wọ́n ń sì máa ń kéré olóyìn tí bá ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam ní àwùjọ wa yìí tí kì sábà fẹ́ sí àìgbọ́ra ẹni yé láàrin òbí sí ọmọ àmọ́ tí èmi ò fún ẹni yìí ní mọ́ràn àkọ́kọ́ òun náà ní kékeré nìyẹn wọn ò fi súnà kalẹ̀ o wọn ò gbọ́dọ̀ fi kalẹ̀ torí kékeré ni tí wọn bá ti fi súnà kalẹ̀ èèyàn fi islam kalẹ̀ níjẹ́ wà الإسلام هو السنة والسنة هي الإسلام سنة نجا إسلام bóyá ń tà tá à ń pè ń súnà ní làyẹn fi ń wò pé àbí tí yẹn lè jù kalẹ̀ ni àbí ká máa pè ní islam ni kí màmá mi wá ní kí n fi islam kalẹ̀ wọ́n ní kí n má ṣe islam mọ́ sẹ́mi pé yóò gbé àwọn tó máa kún etí báwọn ṣòkò islam tánà bí gbé wá tó ní ká fi sòkòtò sókè ká fi irùngbọ̀n wálẹ̀ ká má kúnlẹ̀ fún ẹ̀dá ọmọ ènìyàn kankan ìmọ̀ mi wá ní kí n fi kalẹ̀ nígbà sí kí n fi islam yìí kalẹ̀ àbí má fi kalẹ̀ tàn pé sànù fẹ́ni pé a má fi islam kalẹ̀ o so òun ni pé irú ẹni o kó dúró déédéé kó máa bẹ ọlọ́wọ́n ọba bí kọ́lọ́wọ́n ọba kó mú òun dúró lẹ́yìn náà wọn ò fún ọ jẹ wọn ò fún ọ mú ọ̀ṣẹ́gínní kan wàláhì gbẹ́mìtì ọlọ́wọ́n ọba kò sì dúró dídí pẹ̀lú ọlọ́wọ́n ọba rẹ ọlọ́wọ́n ọba ó tù ọ báwo bí n kú ó ṣẹ̀mí ayé rẹ bí wọn náà sì kú àwọn náà ṣẹ̀mí wọn nkálukọ́ padà wá bá ọlọ́wọ́n ọba pàdé yóò ju wájú ọlọ́run lóhùn nìkan ṣoṣo fún ara rẹ ni o ní rí òbí kan fàájọ òun pé yá ìyẹn òjé ń ṣe ìyá òun ni òjé ń ṣe yọ họ yọ họ yányán pé ńgbà tí sọ bẹ́ẹ̀ fọ́ kí ló sọ gbọ́ sí mi lẹ́nu ó ti bá mi jà wọ́n adúlọ́ nínú sọ pé mi ó bá mi dá mi lóhùn jọ̀hún èmi ò sọ bẹ́ẹ̀ fún ọ yọ ọkọ ni kọ́dọ̀ èṣù yóò ṣàtakọ̀ ọmọ ẹ̀dá mọ̀nìyàn jọ̀hún látọ́ wá ní òbí mo ní pé èyàn ó ṣe dáadáa wú dáadáa tí èèyàn máa ń ṣe sóbì àmọ́ òfin ọlọ́run èèyàn yọ ìwẹ̀ kalẹ̀ anabi sọ̀rọ̀ sọ́lá mu ní pé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq a ti sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ abàkẹ́rẹ́ ó ti pẹ́ díẹ̀ sọ̀hábà tí eh, eh, Sa'id Sa'id Sa'id bun Abi Waqqas òun àti ìyá rẹ̀ gbogbo àná káwọn léwu ìtàn rẹ̀ ìgbà tí Sa'id gba súnà ìyá bá ń sọkún ìyá ni tí ń ṣe fún ọ ni pé ń para mi sí ọlọ́run ní jẹun ebi níbi lálàsí ara mi ní jẹun mọ́ ìyá náà bá bọ́ sí lóòótọ́ fa ìyá ọba jẹun mọ́ lóòótọ́ ara ìyá bá ń Ah, ya ah, ba ń gbọ̀n nẹ̀mí ìyá bá bọ́ láyé wọ́n sọ pé ṣáàdù ọ̀pá ẹ̀yà rẹ̀ ọmọkọ́mọ ṣáàdù ọ̀fẹ́ pa ẹ̀yẹ ìyá náà bá mí ìyá náà bá kí wọ́n fẹ́ kú wọ́n fẹ́ kú ṣáàdù ní ìyá ìyá ìyá tẹ́ bá ní ọgọ́rùn ẹ̀mí tí bá ń jáde tí ń wọlé ẹ̀kọ̀ọ̀kan báyìí gbogbo ọjáde yanyan ìní fi ẹ̀sìn gbogbo ẹ̀mí òun yóò jáde lójú mi báyìí tó bá jáde tán ní tó mọ bẹ́sì mi so ìyá yà wò pé ah ọmọ yóò ṣàwàdà o níyà ti bẹ̀rẹ̀ sí ní mú kọnu làágùn bá bò ya níyà ni ìyá bá tó gbé tó sí ìyá bá tó gbámọ̀là ìyá bá ń sẹ̀mí dáadáa lọ sọ̀hábà ni sọ̀hábà ni sọ àríkọ́ṣe ń bẹ fún wa lọ́dọ̀ àwọn sálàfù wa tó ní bí ká mọ̀ bẹ́ bá kó mú wa dúró ká sì torí pé kí ni wọ́n rí kíní yẹn sí bí aburú ni alẹ́ lómi rí súnà débi aburú débi pé ah ah tó ayé sì wá wábi tó ti mú mi n wá rí mọ́ ah àrọ̀ ọmọ yìí láyé ti wá mú mi báyìí wọ́n sì wá tí sí di súnà àbáwọn ń sunkún ni o ń sunkún ni ah ah ah wọ́n wo bí tó ti mú mi wọ́n wá rí mọ́ mọ̀ yìí náà rọ̀ létí kọmọdé súnà mọ̀ sánú mi ò ọlọ́run ti sánú rẹ ọmọ rẹ ń ṣe súnà lọ́gẹ́ ọlọ́run sánú rẹ sáwọn àbò olè awérí èyàn ìlú abẹ́kọ̀mọ̀ yóò mọ̀ sí awúsàrè awérí èyàn abìtìnàbù mutí náà lọ́bẹ́kọ̀ abìtìnàbù mẹ́bú náà lọ́bẹ́kọ̀ ọmọdé ajẹ́rẹ̀ èyàn abẹ́gun èyàn mú kọ́ náà lọ́bẹ́kọ̀ ọmọ rẹ ọmọ ṣe àbí ẹ̀yàn ọmọ tí ò ní ṣiṣẹ́ ẹ tí ó kẹyìn sọlọ́run tó bá rí ọkọ̀ kẹyìn sọlọ́run náà tó fẹ́ kọ́mọ̀ rí jẹ́nu ọlọ́mọ ẹja sànú fún wa o sòrí kí wọ́n rí kíní yẹn ṣàbùrù ni wọ́n ní ìdí àdúrà kí wọ́n máa ṣàdúrà fún wọn sòkòlọ́ nǹkan mọ́ṣá sànú fún wa náà. asalaamualeykum. aleykum salaam. onímọ̀ ìwé rẹ̀ pé ṣé ẹ̀rí wà fún ká sọmọ ní lẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ kejì ká polókóníà. kò sí tó a lè sọ ní orúkọ gangan a sì lè fún ní kúnìyà rẹ̀ náà ipe ọmọ yìí a sọ ní Imran Imran lórúkọ rẹ̀ àmọ́ orúkọ rẹ̀ kúnìyà rẹ̀ ní Abu Hurairah tuntun burú mbẹ káfíńrọ́pọ̀ àwọn alábí àdìsá kí ni túmọ̀ rẹ̀ ní ẹ̀dá kan alabi kini jẹ alabi adisa aremu akan kini jẹ bẹ ajawo ní kan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ orí kí ni túmọ̀ rẹ̀ dàpọ̀ àwọn mímọ̀ bẹ́ẹ̀ ti dẹ́mọ̀ nítumọ̀ ẹ̀wọ̀n olùbọ́lájí ní ìsìyẹ́rì pé òun nítumọ̀ ọba ọlájí òun nítumọ̀ irú àwọn alàjẹ́ nù àwọn òkì níbo lẹ́tí kí ni túmọ̀ rẹ̀ fẹ́ ẹ máa fi kún ní àrọ́pò rẹ̀ èyí náà nítumọ̀ ọ̀pọ̀ yẹn ó nítumọ̀ náà. Assalamu alaikum wa alaikum assalam. There any premature upon the person who supplicates Allah by crying than to the person who is not crying while supplicates. Ipe kéèyàn sunkún sọ́lọ́run. Ipe sí àdúrà rẹ̀ ọkọ̀ gbà ẹni tó sunkún àtẹni tí ò sunkún. Pé o lọ́lọ́lá jù nínú àwọn méjèèjì. Ẹni tó lọ́lá jù ni tó bá ní ìkìláàsì. Ìkìláàsì. Kí n pé obìnrin ọlọ́mọba rẹ̀ pẹ̀lú ìkìláàsì dákun tó tún bí ọlọ́run ọba pẹ̀lú pípẹ́ ẹnì ẹnì àtẹ̀yà kùn nítorí dá mi lójú pé ọlọ́run ọba gbàdúrà yìí tọ́lọ́ ní ud'u Allaha wa antum muqinuna bil ijaba tó ẹnì yẹn ni àwọn pé àìmọye ẹkọ jàǹbá táwọn yẹn máa ń sọ kọ́dà àdìsí kan bẹ tó ní tíyẹn bá ya pò kì tán àdìsí kan bẹ tó ní tíyẹn bá ya pò kì tọmọ bú rẹ bá dé gáyà ẹkún wa rọrùn fún láti máa sun tó bá ti ya pò kí tán gbogbo wa tó bá fẹ́ sunkún báyìí ọkàn máa sunkún ni yọ ma yọ mú ọmọ yọ ma dìsá yẹ kún fúnra rẹ ó ti ya pò kí tán nù. ilé ìrànwọ́ ni ilé ìrànwọ́ nítorí èyí ló ń kẹ́ ọ ti ń sọ̀rọ̀ lásán kí ló tún kẹ́kún ẹ̀tàn jẹ́ ní irọ́ ni irọ́ ni ń tàn yín jẹ ni ẹkùn rọ ò máa sókúrò yàrá rẹ mọ́ tún ta ẹ̀tàn jẹ ni ẹni ẹ̀tàn ọ̀rá àfa ọkàn máa sunkún ni ẹkùn rọ ẹni tí ò sunkún lẹ́nu ọlọ́run kan ṣáà sànú fún wa náà. salamu aleykum maaleykum salam ìbéèrè lọ́wọ́ ìkíni ẹ̀kọ́ Islam lórí bí èèyàn ṣe lè bá obìnrin sọ̀rọ̀ tí kìí ṣe ẹlẹ́tọ̀ọ́ yìí ẹ̀tọ́ Islam lórí bí wọ́n ṣe lè bá obìnrin sọ̀rọ̀ dípò kí n ṣe lẹ́tọ̀ yẹn òun náà ni pé kọ́mọ̀ jẹ́ kálúwà ẹ̀tọ́ jẹ́ kálúwà ni pé ibi tẹ́nì kankan ò ní rí yín kọ́mọ̀ jẹ́ kọ́lọ́fí kó jẹ́ táwọn èèyàn máa rí tó mọ̀ gbà kọjá tó mọ̀ gbà lọ tó mọ̀ gbà bọ̀ àwọn kọ́ nù ó mi pé tẹ bá wà nílé lè sísá pé nílé fẹ́ sọ̀rọ̀ ẹ ṣí wíńdò ẹ ṣílẹ̀kùn ẹ ṣí kọ́tìnì kò fún ọjọ́ sọ̀rọ̀ ó sì dá kí ọmọ rẹ ojú kalẹ̀ láti fi bá ẹni tí kì í bá ṣe ẹlẹ́tọ̀ọ́yọ̀ sọ̀rọ̀ kì í ṣe pọ́kùnrin nìkan jẹ́ kọ́lá fún obìnrin náà àdéhùn mẹ́nu sọ̀híù lẹ̀ Bukhari ipe anabi sallallahu alaihi wasallam njọ́ kan àwọn sọ̀hábà ni àwọn rí tí anabi ń bá arábìnrin kan sọ̀rọ̀ kọ́dà al-ansori ará Madina ní kí n ti fámìlì anabi gan wọ́n ní àwọn kan wọlé kọ́kọ́ báyìí ẹnìkan kan ọgbọ́n tí wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan kan ọgbọ́n nǹkan tí wọ́n ń sọ tòun kí orí yàn kí wọ́n bá ń sọ̀rọ̀ níwọ̀n tó mọ̀ sí pé àbíkọ́ mọ́ ni ní ẹgbẹ́ obìnrin sọ̀rọ̀ ní ẹgbẹ́ ọ̀rọ̀ tóbìnrin gbolo ti rí kílẹ̀ rí ẹ̀ kílẹ̀ rí ẹ̀ kálù àná ni kí wọ́n mọ̀ ṣe lẹ́yìn náà kí wọ́n sì má ṣe kí wọ́n mọ̀ gbádùn ohun rẹ̀ náà ni kí wọ́n ṣe nù àwọn pé mi ebóbìnrin sọ̀rọ̀ ebóbìnrin sọ̀rọ̀ bò obìnrin sọ̀rọ̀ níbo ló ti wá máa ń rán ìlúwọ́ tó máa ń rà bí àárín ìjà tó ń lọ sọ́kùnrin níbi lọ́jà ń lọ rìn. naam. sọ́wọ́n aleykum salaam. olùdókòwò yìí lọ́wọ́ ẹ̀rọ àtàlàyé pàtàkì súnmọ́ nípa ọ̀hún kan òdìdí ọ̀rọ̀ ńláńlá ni pàtàkì súnmọ́ àmì sọ̀rọ̀ sọ́lá ní ṣókí òun náà ni nǹkan tó jẹ́ pé òun ní jẹ́ islam ẹ máa wo lápẹjú yìí nìsín tẹ́ bá wọnú Qur'an ẹ máa lè rí bó láṣẹ kírun àyílà bó láṣẹ iye táàkì súnà nàbì ló ṣe kíni wọn ló ṣàlàyé rẹ̀ pé àyílà mẹ́rin lókì alásàrì mẹ́rin lókì mọ́gàrì mẹ́ta lókì súnà nàbì ló sọ ìṣáì mẹ́rin lókì mẹ́ta mẹ́rin lókì àṣùbà méjì lókì súnà nàbì ló sọ ara pàtàkì sunna nabi sallallahu alaihi wasallam ni so wọn ni pé yóò lè sẹ̀sìn àti kí o sì sunna kí o lè sẹ̀sìn àti kí o sì sunna lẹ́yìn náà sunna nabi sallallahu alaihi wasallam ìṣọ́ náà lọ jẹ́ níbi tí òfin ni wọ iná ọlọ́wọ́n ọba anabi ni gbogbo yín kullu ummati yadkhuluna al-jannata illa man anabi ni gbogbo yín mo garanti lálẹ́ jẹ́ ṣé gbogbo wa náà la kúkú ní àga lálejò náà gbogbo wa náà la tún ní ààyè nínú náà òun kálukú wa a ní ààyè nínú àlùjànnà a sì ní ààyè nínú náà ìtẹ̀lé súnà Nábì sallallahu alaihi wasallam láàfin kan àga wa kù nínú náà tó máa ń tẹ̀lé súnà Nábì ọ̀hún kan àga rẹ̀ kù nínú náà ló pé ayé yìí mọ̀pá rẹ̀ tàbí gbogbo yín ẹwà àlùjànnà àfẹ́ntọ́ bá lóun ọ̀wọ̀ àwọn yẹn wá ní àtàní olóhùn àlùjẹ́nà ànábì ni mọ́n àtọ́ àní dàkọ́nà àlùjẹ́nà ẹni tó bá ti ń tẹ̀lé mi tó tó súnà mi ni súnà mi súnà mi ni wọ́n àlùjẹ́nà wọ́n mẹ́ni àsọ́ọ̀nì àmì tó bá ti ń yapa nké mi mú wa ọkọ̀ tábà ẹni yẹn làlùjẹ́nà òwúrò ìkọlọ̀ kó ti ṣe wá ní ọmọ àlùjẹ́nà o tó eléyìí ni pàtàkì súnà ní ṣókí wallahu a'lam náà.

nafila tá nàbí túnimá jù òun náà ní ọkọ àjẹyìn àlùfájì ṣùgbọ́n kan náà ẹ̀yìn òun náà ìbéèrè àkọ́kọ́ kì í ṣe dandan ẹni pé aka hadith kan jù ní ẹni tó bá ní àǹfààní láti lọ ní kékeré òsèǹ tó burú mbẹ yóò ní ládàá gan ìyá tó mú lọ àbí bàbá tó mú lọ náà òun náà ní ládàá fún ìṣàmójútó rẹ ọmọ ní ládàá hajj torí ngbà tí arábìnrin wa bá anabi sallallahu alaihi wasallam ó ní alahada hajjun anabi ni na'am anabi ni bẹ́ẹ̀ ni ọlájì àmọ́ wàlákì àjì wọn náà sì ní ládàá ládàá àmójútó tí wọ́n sì wó ni ọmọ yẹn náà sì ní àjì tí wọ́n lọ wò àìlẹ́m náà. ìbéèrè ní bàbá yìí kí ni ṣẹlẹ̀ àṣọ nípa ààrẹ anabi dáwó sí àlè ìgbà àbíkò ní ẹ̀dọ́ ìgbà fún lọ́wọ́. àdéhùn tó wà nínú Bukhari àti Muslim ni èèyàn lè gbà fún ẹni tó bá ní agbára rẹ̀ fún ẹni tó bá lágbára rẹ̀ ó lè gbà á sọmọkẹ́ nìyẹn kó àwọn àwọn yẹn gan bó ti mọ̀ nígbà ni pé ó gbà yẹn jọ kan ó sì ní jọ kan ó gbà yẹn jọ kan ó sì ní jọ kan ó gbà yẹn jọ kan ó sì ní jọ kan fún ẹni tó bá lágbára rẹ̀ àmọ́ Abdullahi bin Amr bin Ashi tóun gan ṣàlàyé fún anabi gbogbo wa wọ́n mọ̀ fi gbàwẹ̀ báwọn fún anabi kó káyìí tó padà wá bá a débi pé àwẹ̀ tí wọ́n máa gbà ní kí wọ́n máa gbà ọjọ́ kan wọ́n máa ìsinmi ọjọ́ kan olóhùn máa fi gbogbo ojú ayé gbà níbi ní káyì anábì ní máa gbà mẹ́ta láàrin oṣù ó ní a ah, olókéré anábì ní ọ̀dà máa gbà mẹ́wàá ó ní ókéré anábì ní ọ̀dà máa gbà níjọ́ kan máa sinmi ọjọ́ kan olókéré anábì ní káyì kò sí tó gbọdọ̀ kéré jẹlé ìlọ mọ́ ìyẹn ni pé kọ́ máa gbà ọjọ́ kan máa sinmi ọjọ́ kan anábì ní wàzálìkà síyàmù dàwùd àwọn anábì dàwùd nù abdullahi bin amir bin asin padà wá ń sọ nígbà tó ń dàgbà ó ní lẹ́yìntà ni àkọlù rukhsatan nàbí sallallahu alaihi wasallam ó ní ah ó ní ah kékeré ó mà ṣe o tó wá pé kí n bá gba rukhsatan nàbí fún mi ipe ẹ̀dẹ̀kùn ìdẹ̀kùn tá nàbí fún mi yọ̀hún kí bá gbà ó mẹ́ pé kí ni yẹn padà affect àlàáfíà rẹ̀ ìgbà tó yá kàwé jọ kan sinmi jọ kan jọ kan sinmi jọ kan jọ kan so yẹn ni pé kí wọn bá tiẹ̀ gbàwẹ̀ kí wọn gbà bóyá monday thursday ayyamul bid yẹn ni pé thirteen fourteen fifteen so àbẹ̀rẹ̀ tó bá kó lágbára àbẹ̀rẹ̀ tó bá kó mọ ní ṣáwà púpọ̀ kó ṣe bóyá pending tó fi di pé yóò fi free tó fi di pé yóò níyàwó so wọ́n mọ àìlẹ́mù. na ìbéèrè lọ́wọ́ yẹn please kindly interpret me. and سياق والدخول على النساء وقال رجل من الأنصار أرأيت الأمر قال الأمر الزوج نعم حديث أبو هريرة النبي ني أدوي الشرع إنه ما ولدت أو بني كما ولي obìnrin káàkiri tó jáwọlé àbí tó mọ̀lọ́lẹ̀ ìjòkó síbẹ̀ ṣe fàájì náà wọ́n ní ká ẹ̀ wọ́n mọ̀lọ́lẹ̀ wo fíìmù nílé ìyàwó bọ̀dá rẹ̀ lórí kíni àìlẹ́kọ̀ọ́ lọ́lẹ́wọ́ ìyàwó ilé ìyàwó ilé ìyàwó àbúrò rẹ torí kíni àìlẹ́kọ̀ọ́ anábì náà máa ṣe bẹ́ẹ̀ máa ẹnìkan wá ní àfàrọ̀ ìtumọ̀ lẹ́hàmùwà àbúrò ọkọ wa ń kọ́ àbí ẹ̀gbọ́n ọkọ ń kọ́ sóun náà lè máa wọlé tọ̀ ìyàwó ìyàwó ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ àbí ìyàwó àbúrò rẹ̀ anábì ní alẹ́hàmù alimọ́wò ikú gangan nù pé ìyàwó ìyàwó ìbàdàn mi ẹ̀yà àdánwò nù ọkùnrin tí ò nílá ká iná wọn bá yàwó dáre sáwádà obìnrin tí ò nílá ọkùnrin tí ò nílá ká iná wọn bá yàwó àbúrò rẹ sáwádà ò nílá ká iná yẹ báwọn kí ló kọ́ mọ́ kí wọn o kí wọn àmọ́ kì í sí kẹyìn kí lóun kí ní pa bíbẹ́ yìí tó iná ní lọ́dún àdán pọ̀ láwùjọ tó Islam ọ̀fẹ́ rárá àsàlámù aláìkùm sàlámù aláìkùm ó ti tán ń kálukọ́ máa lọ tó bá ní ọ̀rọ̀ tó bá ní ọ̀bọ̀ gbára yín ẹlòmíì wá fọ́ǹdì kóbìnrin òru sọmọ́yà ló sì wọlé rẹ̀ ìyá gíní wọ́n tẹ̀yìn yóò tún mọ́ta lúdú wọ́n mọ̀jọ́ mọ́ta lúdú mọ́ta káàdì ìranú bẹ́ẹ̀ lọ́rin yìí fa wọ́n fọ́n sá sànú fún wa ṣùgbọ́n kaba ìsìlámù kọ̀ ṣùgbọ́n kọ́ mọ́ṣá mo wà dúró kò fi súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́nà kò fi wọ́n rárá سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت